وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة يونس في الآية الخامسة والستين في الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون أنا أبلد أنفع النبي محمد صلى الله عليه وآله وسلم أنت نينو أنرى نينو أن نرسون kọ́mẹ́sì كما ọ̀rọ̀ àwọn káfìrì àwọn ọ̀sẹ̀ bọ́kún kí lẹ́rù pé yọ̀rọ̀ burúkú lọ ọ̀rọ̀ rere wo ló lè wáyé gbẹnu ẹni tí ọ̀pọ̀ lọ́wọ́n bá gbọ́ pàápàá jùlọ sẹ́ni tí ń pè ní lọ́sídìí ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ káfíìrì ẹni tí máa ń retí àti gbọ́rọ̀ rere lẹ́nu rẹ̀ tó sì jẹ́ pé wọ́n ń pè ní lọ́sídìí ká má ṣe tó dájú ní pọ́ǹtàn rà rẹ̀ jẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ rere lẹ́nu káfíìrì nígbà táyìn jẹni tí ń pèpè lọ síbi ẹ má ṣe kèfèrí sọlọ ọdájú pé nǹkan ara yín jẹni nítorí pé tí wọn ń pèpè lọ síbi rẹ níṣẹ ni káfíìrì ní àwọn àtàrà rẹ gbọ́ yé wípé òun sọ wípé òun lédè kúkúrú olórí ibùlọ nítorí pé ogun ẹni tí wọn ti ń ṣe kèfèrí sọlọ níbo lórí rí ọgbà dọdọ wèrè kò síbi tí ọgbà dọdọ rẹ. ìwọ tó wọn ń pèpè lọ síbi ẹmẹsẹ kẹfẹẹrí sọlọ níṣẹ ni káfíìrì ọmọ gbọ yìí pọ̀ ń sọ pé ní tó ń ṣe mo sí sọ irú eléyẹn kò lè kọrin rèké ọ kò sì lè sọrọ rẹ ní dáadáa bí à ń ni bí à ń ẹni bí à ń mání bí à ń àjọ kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà amadi tí wọn náà ti dilẹ̀ tó tún máa bá káfíìrì kẹsẹ̀ bọ́ sokoto kan náà ń bẹ́ ńlẹ̀ àbúrò tí ẹ̀jọ́ máa pín ṣòkòtò wọ̀ pékin òun kẹsẹ̀ bọ̀ tún sí ti ṣe pé yẹn ò ní ṣòkòtò tiẹ̀ wọ́n á pé káfíìrì ni wọn náà wàá fún máa wa wọ́n sì ń sọkọ̀ bá kún bí sanabi sallallahu alayhi wa sallam eléyìí tó ṣe pé ìyẹn gbọ́rù ọmọ ìyẹn ọmọ náà wa ọba ńlá ọba tó tọrọ ọba tí kó tó mú yàn ọlọ́wọ́n bá wọn fún anabi ó ń tù nínú yahzunka qawluhum ọ̀rọ̀ tí wọ́n sọ mẹ́jọ bọ́ ọlọ́kàn jẹ tẹ́lẹ̀ náà kọ́ kí lè rò tún sọ gbogbo pé wọn bú ọ wọn ń rẹ láìda wọ́n ń jẹ o nítorí kìí ṣe irú wọn ní gbanilọ́kànjẹ́ tọ́kàn ẹni tí bani lọ́kànjẹ́ tọkàn bàjẹ́ òun náà lẹni tọ́lọ̀ wọn bá ránṣẹ́ kápẹ́rù anabi muhammed sallallahu alaihi wa sallam lọ sọ̀rọ̀ sí mi lọ sọ̀kọ̀bá kùjọ ọ̀rọ̀ sí mi ló dún kòkò halẹ̀ mọ́ni kò sí tàbí ṣùgbọ́n kò yẹ kéèyàn tún ma ìdùnnú má láyé títí táwọn àbí òfin yọnu sí títí táwọn àbí òfin yọnu sí torí de eléyìí ìlànà bí sallallahu alaihi wa sallam tó fi bẹ lọ ìwọ ọlọ gbogbo ẹni tí mo bá fi lè ṣépè fún rí àbí mo borí jẹ́ kí èpè yẹn ọmọ ajá sàdùà torí pé ìbànújẹ́ ńlá ni gbogbo ẹni yóò wù kánábì bá fi lè kú lórí kó ṣépè fún kánábì ọba ti rú àdúrà yìí gbogbo ẹni tí mo bá ṣépè fún láyé ọlọ́njọ́ ajá sàdùà tó bá jẹ́ mùsùlùmí eléyìí náà ọba jẹ́ bànújẹ́ ńlá ṣùgbọ́n ní títí ẹ ti tá dànù olórí bú lásán lásán òun náà tó ń bọ̀ ọlọ́kàn jẹ́ pé kí ni ọkàn rẹ ti fẹ́ bàjẹ́ ọmọ jẹ lọ́mọ mu lọ́mọ dunu pé kí ni. sọ eléyìí ọlọ́ni wọlé ẹ̀sìn kankan olóhùn lọ́jọ́ kí n tí wọ́n sọ kọ́ bọ̀ ọlọ́kàn jẹ́ ọ ọ̀sẹ̀ bọ̀ làwọn kí ni tí ẹni tí ń sin ẹbọ tí ń sóòsà lè fi dẹ́rù bẹ́ẹ̀ kò sí wọn kàn máa ha lásán ni ìhàlẹ̀ tó jẹ́ pé òfútù fẹ́ tẹ̀ ni. ìhàlẹ̀ kan ni èsì pé jẹ́tìlẹ̀ ìbáyé wa wala yahzunka qawluhum àṣẹ. àṣẹ lélẹ́yìí tó wá lọ́nà ìkọ̀fúnni ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ gbọ́dọ̀ bọ́ lọ́kàn jẹ́. tí wọ́n á yí pé ẹbí máa ẹ wá bí màkánù àwọn ọmọ gbogbo àwọn ọmọ yìí yòókù à ń ọmọ àlè ọmọ yẹn ọwọ́ adágbọ́ wa ọmọ yẹn wọn bọ́kà jẹ wa bàrà jẹ́ ah, bóòlù ló ń inú ilé ìgbà kò yọ ọkàn rẹ̀ wọn lọ bá bàbá rẹ̀ bàbá àwọn tí máa sọrọ o ṣùgbọ́n àǹfààní wọn ma ìtumọ̀ o wọn ní báyìí òun ti ń gbédè ní báyìí òun ti ń gbédè òun ti ń dá a mà. òun ti ń gbédè òun sì ti ń dá a mà ǹjẹ́ ìwọ bàbá òun ta làlè tó bí òun fún yín ọmọ béèrè àbí òní béèrè yóò béèrè ọlọ́run ti bá ṣe bàbá rẹ̀ ò tí ì kú tí àwọn kọ̀bákùn gbé ọ̀rọ̀ yìí fi ń bọ́ sí létí bàbá rẹ̀ wá sọ fún pé má jẹ́ kí gbogbo ohun tí àwọn eléyàn fẹnu wa rọ́ọ̀fù ọbọ̀ ọlọ́kàn ọmọ ọkọ ní ọ̀yẹ́sọ̀ máàlì wọ́n ń tanra wọn jẹ ni sẹ́wọ̀n kọ́kọ́ ọmọ balẹ̀ pé yẹ́s báà mi ní ọmọ ọkọ ni mí wọn kì í sọ wọn kì í sí ọmọ àlè tòbáwò wa lọ lọ́wọ́ bá tó dá wa tó ń bá wa sọ fún anabi rẹ Muhammad sallallahu alaihi wa sallam tí wọn lè zọ kankan olóhùn njẹ wọn sọ mẹjọ bọ ọlọkàjẹ torí pé òfútùfẹ tẹ lásán ńlọrọ tí wọn sọ. kò sí nǹkan kan tí wọ́n lè ṣe wọ́n á lè lara tẹ́tẹ́ lára rẹ̀ irọ́ lásán ọmọ lẹ́nu ẹnu náà ni ta sí gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí rẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó lè jẹ́ ẹ̀kọ́ gbogbo adijọ́ gbẹ̀ndà òkèèyàn kìkì gbogbo ọ̀rọ̀ tí ọ̀tá bá ń sọ náà máa ń jókòó nìyẹn máa pé ó tún sọ báyìí ó tún sọ báyìí ó tún sọ báyìí kí lẹ̀ ń fẹ́ kó o tún sọ. ìgbàdo ti pé ẹ̀sìn àsìn làtẹ̀yìn fi sórí rẹ̀ ó lòun ò ní í ṣe ẹ̀sìn yìí sì ń ké tantantan lójoojúmọ́ láti fi yí kálukú pé tó o ṣe ẹ̀sìn yìí báyìí tó o fi kú iná lọ́wọ́ ṣé ẹ̀yin jẹ́ wọn ń ṣàlàyé irú eléyìí ṣé ẹni tó tún rẹ́tì fáti wọ náà yóò fẹ́ràn yìí ṣé rere ní ọ̀sán pa yìí torí di eléyìí báyìí ẹ sì lè nà yàn kẹ sọ pé sunkún o irú kàwé nìyẹn nà yàn lọ́rẹ́ nà ń kọ̀ bókò ẹ sunkún kó sunkún ni kó ké dáadáa ara ẹkún náà ni kó wọn máa ẹkún náà ni kó wọn máa kó lè lára ẹni wọn o. ọ̀gbọ́dọ̀ jọ bọ̀ ọlọ́kàn jẹ. innal izzata lillahi jami'a. torí pé Allah Rabbul Alamin nìkan gbogbo kan sí fún káfíìrì dípò pé káfíìrì kan máa sọ pé àfojú ẹrí máa bo a sì sọ ọdẹ ní yẹpẹrẹ ìyá tá a yóò tún ti táyà mọ́tò lọ ẹ̀yìn wò èèyàn kúrú nítorí sọ wípé wọn ọ náà dára kí ni ọba ti sọ ebi tó bá tiẹ̀ ga akọ yọ ọmọ tiẹ̀ ọmọlẹ̀ yọ ọmọ tiẹ̀ ọmọlẹ̀ títí tí ì dára ṣùgbọ́n ní jùlọ ó tún wá lọ wọn mọ òun rìn wọn náà mọ́lẹ̀ tí ì dára lọ́nà wò. innal ọba ní gbogbo o ẹ̀kọ́ ń bì nínú ọlọ́run bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àyà yìí pé ajẹ́pọ̀dọ̀ ọlọ́ọ̀ni kẹ́tì máa wá gbèga ẹ gbọ́dọ̀ wá gbèga lọ́dún èèyàn nítorí pé kí lẹni tó kúrú ni ọba ti ṣèwọ́ lóore dukọ́ sọ̀rọ̀ náà di kúkúrú lọ ẹni tí ó jẹ́ pé òun kìí ṣẹni àpọ́nlé kìí ṣẹni tó ga kí ni ọba bọ̀ torí níta ní àlébùn yẹn níta ní àlébùn yẹn kò sínú èèyàn kan ṣe lè ga tó láyé ìyẹpẹrẹ níwájú ọlọ́ọ̀ kò síbẹ̀ nìkan ṣe lè ga tó góńgò tó láyé ìtẹ́ máa panlé tẹ́ máa bàbàrà rẹ̀ kọjá mọ̀ nǹkan kan wájú ọlọ́run nítorí lè jẹ́ ọjá mọ̀ nǹkan kan wájú ọlọ́run iná lọ́pọ̀lọpọ̀ emójútó onípayọ̀ ọlọ́run. inna akramakum indallahi atqakum. ẹni àpọ́nlé nínú yín lọ́dọ̀ ọlọ́run lẹni tí máa ń bẹ̀rù ọlọ́run ọba kọ́ lọ́kàn nínú ẹni tí wọ́n máa bẹ̀rù rẹ̀ jù. jama innal izzata lillahi jami'a ajẹ́pọ̀dọ̀ ọlọ́ọ̀ni ká ti máa wá al àpọ́nlé àti ọ̀dọ̀ ọlọ́ọ̀ni ká ti máa wá àgbọ̀dọ̀ wá lọ́dọ̀ èèyàn ọlọ́ọ̀ni ní ga téèyàn ga ọlọ́ọ̀ni nílẹ̀ téèyàn dẹni yẹpẹrẹ a máa gba àgbéga lọ́dọ̀ àwọn kan àgbé fáwọn míì a sì máa mú ìyẹpẹrẹ kó fáwọn kan aṣọ tí wọn dàgbéga torí pé òní fa'alun lima yurid báyìí lọ́lọ́wọ́n bá sọ nínú ayé eléyìí nínú ayé mi ọlọ́wọ́n bá tún fi yé wa ike bó ti ṣe jẹ́pọ̀ ló ní àgbéga àwọn kan tún bẹ nínú àwọn ẹ̀dá òun tó ń tún ṣe lẹ́ni gíga. يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل فلله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلم أبي لا يفقهون ولكن المنافقين لا يعلمون تلو بأيوة ọlọ́run nìkan ni ló ní àgbéga ó sì tún ṣe àgbéga fáànàbì rẹ̀ ó tún ṣe àgbéga fáwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n ta ló ní gbogbo àgbéga Allah àmọ́ à ń fẹ́ni tó bá wù òun náà àwọn ẹni tọ́lọ̀ ń fún lágbèga nù ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa alayhi lẹ́yìn náà lọ́wọ́ ka olùgbàgbọ́ òdodo. inna al-izzata lillahi jami'a ẹ̀ríkẹ́ náà ayà mi ayọ̀bẹ̀tẹ̀húnà ìndẹ́hùnmọ̀lá ìzà ìnàlá ìzà tẹ̀lélàhí jẹ́míyà tí wọ́n ń wá àgbéga lọ́dọ̀ àwọn òòṣà ni ẹ̀yin ọmọ pọ́nlọ́ wọn bá nìkan ló ní gbogbo àgbéga ni àgbéga olùsá lè ṣe fún ọ lórí kín torí ẹ tẹ bá ti mọ̀ pọ́lọ́ wọn bá ló ní gbogbo àgbéga ọ̀dọ̀ ọlọ́run kẹ́ ti máa wà o àgbéga ọ̀nà tó máa mú wa ọ̀pọ̀ nínú gbèsè ayé àgbéga wà lára kéèyàn jẹ́ aláṣẹ àgbéga wà lára kéèyàn jẹ́ olùmọ̀ àgbéga wà lára kéèyàn jẹ́ olówó àgbéga wà lára kéèyàn jẹ́ ẹni máa gbọ́rọ̀ sí lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí rẹ̀ innal izzata lillahi jami'a gbogbo àgbéga o ajẹ́pọ̀dọ̀ ta láti máa olórí kò ọfẹ́ nímà ọ̀dọ̀ Ọlọ́run kò ti wà ọfẹ́ nípò ọ̀dọ̀ Ọlọ́run kò ti wà ọfẹ́ bọ́ sí ipò aláṣẹ àbólówó ọ̀dọ̀ Ọlọ́run kò ti wà torí pé ẹnìkan ló lè ṣe ọbẹ̀ ẹnìkan ò lè ṣe ọbẹ̀. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير innaka ala kulli shay'in qadir sọ fún wọn pé ọlọ́run ọba ìwọ náà lọ́ba tó níjọba wọ́n ló máa ń fẹ́ni tó bá fẹ́ níjọba ó sì máa ń jájọba gbà lọ́wọ́ ẹni tó bá wọ̀ wọ́n lọ́ máa ń ṣàgbéga fẹ́ni tó bá wọ̀ wọ́n lọ́ máa ń rẹni tó bá wọ̀ sílẹ̀ ọwọ́ rẹ ni gbogbo orí wà ọwọ́ ọlọ́ ni gbogbo orí wà torí ẹ innal izzata lillahi jami'a gbogbo gíga tọ́lọ́wọ́n ọba ní í ṣe o ọ̀dọ̀ ta ló wá ti yẹ ká máa wà ọ̀dọ̀ ọlọ́ọ̀ni kìsì pé ọmọ wa wá pọ̀ nísìn ọmọ wa wá lọ sọ́dọ̀ àwọn ológun ọmọ wa lọ sọ́dọ̀ àwọn ọ̀sẹ̀bọ ìdí ìnù tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ áfíríkà wọn lè gbógun tiwa àbàjẹ́ láéláé nítorí pé gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé àwọn ọ̀sàdédé rípò olórí àyàfìgbà tí àwọn ẹni bóyún tí wọ́n sọ̀pọ̀tì àwọn tí wọ́n bá sọ̀pọ̀tì àwọn àwọn ọ̀bá ti débẹ̀ tí àwọn náà ní ọ̀wọ́ àparẹ́ kọ̀dájú. ẹ rí gbogbo gíga àwọn èèyàn wà láfíríkà ti wà yìí lọ́dọ̀ ọlọ ọ̀dọ̀ èèyàn náà ti máa ń wà tó bá ti pèsè ìlú lèèyàn bá ń ṣe kò ní í wá ipò lọ́dọ̀ ọlọ ṣùgbọ́n nìkan ṣe bàbá ń di òṣèlú bàbá ń di òṣèlú ìní ìgbàgbọ́ rẹ̀ ọ̀bọ̀ sọ́dọ̀ rẹ̀ pé òun ló lè mú un débẹ̀ tí bàbá ń di òṣèlú tí ọba ti fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n kàn máa gbọ́ pé wọ́n ń sepò yẹn ni òun ò ní débẹ̀ láéláé torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n á máa pè wọ́n gan ní godfather godfather bàbá nìyẹn ìyẹn ni pé bàbá tó dàbí ọlọ́run kọ́dà lómi ó tún túmọ̀ rẹ̀ pé òun ni ọlọ́run ló ké pẹ̀ fún àwùjọ bí lẹ́ ókè ọlọ́run bá kọ́ ló gbé ọ débẹ̀ yóò tún máa kú tí àwọn bàbá yẹn tó bá ti yọ owó ńlá wo tó ń parí nù bẹ̀ wọn àwọn ọ̀gbà pọ́lọ́wọ́n ba ló máa ń gbé ní ga àwọn ọ̀gbà pọ́lọ́wọ́n ba ló làgbéga ìlọgbọ́n yẹn o innal izzata lillahi jami'a sẹ́ni tó fi ní jọba òǹkọ́ lọ́sọ ní dání gíga ni sẹ́ni tó fi ní joyè òǹkọ́ lọ́sọ ní dání gíga ni sẹ́ni tó fún ni nípò ńlá òǹkọ́ lọ́sọ ní dání gíga ni rárá o ọlọ́run bá lọ́sọ ọ́ dìbẹ̀ àwọn eléyìí sábàbí lásán làwọn sábàbí lásán làwọn báwọn fẹ́ bí wọn ò fẹ́ ó débẹ̀ náà ni torí pé àkọọ́lẹ̀ ti síwájú àkọọ́lẹ̀ ti síwájú. eléyìí túmọ̀ sí pé àwa ní rí àgbéga tán kó wa dẹrú dọ́mọ ọ̀dọ̀ fáwọn ẹni tó ń wò pé wọn gbé ọ débẹ̀ tí tawhidi bá wà tí tawhidi bá wà fún ọ ó dúpẹ́ fọlóore ọ̀hún ní sọ lóore dọ́lọ́ǹtọ́ máa sì ìdúpẹ́ fọlóore ọ̀ràn yẹn ni ní sọ di ọlọ́ǹtọ́ máa sì tọ́ atara bẹ́ẹ̀ tó di kíni mushrik tọ́ dọ̀sẹ̀ bọ̀ tọ́ ìyẹn bá wáṣẹ́. kọ̀sọ́dọ̀ lọ kọ̀sọ́dọ̀ ẹni tó gbé ọgá sábàbí lásán lòun sábàbí lásán lòun tòbí wọn mọ̀ pé lẹ́nu sẹ́yìn òfìsẹ́ jáfara òfìsẹ́rẹ́ gbogbo ń tọ́ba ní ose àṣedáni látàrí eléyìí látàrí eléyìí látàrí eléyìí ló ṣe ní promotion lóbi kọ́ wá di ọ̀gá pátá yányá lẹ́nu sẹ́wọ̀n ẹnìkan wá bọ̀ wá sí wọn sọ pé ẹ ní wọn wá sí lórí kọ̀ọ̀rán tí wọn mọ orí wa lọ sí ju pé ẹjẹ kó rí di iṣẹ́ wọ̀ lọ ẹsẹ̀ ń sábàbí ọlọ́run ṣe yín sábàbí kẹ̀yìn náà lẹ promote ẹ̀ tó fi dé gbogbo kò tó dé tẹ́ni tó promote ọba jẹ́ kó ń gangan kọ́ ló promote rẹ̀ ọlọ́run ló promote ẹ̀ bó wàá nìwọ tó bá sánà bí ó ṣe rí sẹ́ lébùrà tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé orí tẹ́ bá ṣèyàn ẹ̀mẹ́tẹ̀bà tí lọ́nà tó fi jẹ́ pé ẹni tẹ́ ẹ sóore fún gan-an kò ní padà má lóore má torí nígbà tí ìrègùn bá ti fẹ́ pọ̀ ìmúnisìn bá ti fẹ́ pọ̀ ẹni ẹ ṣe lóore gan sọ pé ẹgbà nǹkan yín padà sálẹ̀ ni tí gbé yín ga Allahu Rabbul Alamin tọ́lọ̀ ń bá kọ̀ láti gbé yín ga ò lè ga láéláé torí ẹ gbogbo wa ni wọ́n bí bákan náà gbogbo wa ni wọ́n bí bákan náà ń jẹ́ wọ́n bí wa náà ṣe máa pa lóhùn tí bá ti ṣe bẹ́rù la bọ́ ma bákan náà wọ́n bí kálukú ṣùgbọ́n àkọọ́lẹ̀ kálukú ní ṣẹlẹ̀ lórí ìbáraẹni sẹ́nìkan kọjá lọ tó ń tán tó ń fan fèrè wájú rẹ̀ wín wín wín wín wín wín kò dá kò sí kankan dájú ọ lọ kọ́dà lọ́pọ̀lọpọ̀ ọgbà kò dá tó ọ níbọ̀ lọ́n ṣe dá ọ dá òṣùpá kọ́ọ̀lẹ̀ tiẹ̀ lọ́sọ̀lẹ̀ lórí lórí ẹbí tiẹ̀ náà ṣe ń ṣẹlẹ̀ ọ lórí wàá mọ̀ yín pé nínú gbogbo ẹnìkan ga jù mí lọ ẹnìkan ga jù mí lọ ó rí i pé wọn náà ga jù àwọn kan lọ. torí ẹ innal izzata lillahi jami'a tọ́lọ́wọ́n ọba ní gbogbo gíga kò wá síbẹ̀ nìkan ṣe ga tó tí ò ní kú lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá o torí ẹ̀ ká máa dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra tó lọ́n ṣe fún wa táwọn bá ń tún wo àwọn tó ga jù wá lọ àwọn náà onímọ̀ pa gbàjọ àwọn kan lọ ànímọ̀ pẹ́ dù àwọn gbogbo gbàtẹ́ bá ti rántí pé à àwọn kan gbàjọ wa lọ ṣùgbọ́n àwọn náà gbàjọ yẹn púpọ̀ lọ àmọ́ ṣe kí ni alhamdulillah. huwa as-sami'ul 'alim ọlọ́run bá yí òun ló lù gbọ́ gbogbo ń bá ń sọ kò sí ìtọ́lọ́run bọ̀ gbọ́ eléyìí ń dẹ́rù báyà ni o ìtọ́lọ́run bá ń gbọ́ gbogbo nǹkan ìfẹ̀rù bá ní o ikú kálukọ sọ ẹnu rẹ̀ kọ́mọ̀ntì ọmọ sọ ọ torí pé kíni kò sí ní tá a sọ tọ́lọ̀ ọ̀bọ̀ ṣe kíni tí ọ gbọ̀. ìdí nì tó fi jẹ́ kó àwọn olùgbàgbọ́ òdodo ó ronú kó tó sọ̀rọ̀. ìdákẹ́jẹ́ wọn a máa pọ̀jọ́ rọ wọn lọ nítorí pé ọlọ́run ọba tó dá wa nǹkan kan pamọ́ sí inú tá à ń sọ. ẹni tí ò ronú pọ́lọ́run bá ń gbọ̀n irun wọn ní ṣòfófó irun wọn ní purọ́ irun wọn ní pẹ̀gàn irun wa ní sorun wá sí pọ̀mọ́tò pàkọ́ irun wa ní dábìlì sílẹ̀ láwùjọ torí kò ronú pé gbogbo tó ń sọ ńkọ́ ọlọ́wọ́n bá ń gbọ́ ṣùgbọ́n gbogbo àti ọba ti sọ̀rọ̀ ronú rántí pọ́lọ́wọ́n bá ń gbọ́ máa sọ nǹkan kan tó jẹ́ pé ọkà bàmà rẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndà òkè yá ó sì máa ikú púpọ̀ náà ọ̀rọ̀ tó ń sọ tí ọ̀dà yẹn táwọn ẹni tọrọ yẹn tọ́ta bábá fi gbọ́ láyé ń bì òtún ní lọ lálàáfíà wọn ò ní lu ọ̀pá o àmọ́ a ọ̀rọ̀ tó fi kún gbọ́ tó fi di ọgbọ̀lù ẹ̀ irú yíyẹpẹrẹ àtàbùkù tí kátàrí ọkọ̀ yóò kéré sí ìtọ́ka láyé ń bì lásán kátó wá pé tí wọn bá tiẹ̀ wá gbọ́ tọ́lọ̀ wọn apààyàn pọ̀ níjọ́ gbẹ̀ndà kìyàm ha ó pò sùn ṣèjìnnù tó bá yẹ kó àbá máa ronú sí pé gbogbo ń tá a bá wí ọlọ́run ọgbọ́ wọ̀lá ìsọkúsọ dínkù láyé kí ni jájà alẹ̀ gan jù láàrin àwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹnu ìbá ọ̀rọ̀ ẹnu yìí náà ni tẹ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn láì dá tó náà bá gbọ́ sí àpẹ ẹ̀kárì ẹ̀sìn ẹ̀yìn ẹ̀yìn abú ẹ̀kárì tẹ́ gbọ́rọ̀ mi sórí àtẹ́tẹ́ ń sọ. àbọ̀ náà ibi tó pè ti kíkọ́ ní òtún máa tẹ́ fún yín eléyìí túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ torí kíni ọba tó dá wa gbogbo ń dáǹsọ ní gbọ́ tìbẹ́ yìí ti mà èmi fẹ́ sọ̀rọ̀ ẹnìkan ní ìsìn níṣẹ́ ní múra sí ti máa tẹná máa ń gbà mo bá ti mà pé kò ní gbọ́ tó bá sì pé olórí ibú iná ìlànjọ́ ń sọ̀rọ̀ kò ní tú àṣírí láéláé tànà ní tẹná máa dáadáa sí múra sí àmọ́ tí wọ́n bá ń wọ́n wọn bá díẹ̀ lọ́sọ̀ ètò lè dìfẹ́ǹdì lọ́sọ̀ báwo wá ni tó bá ti kọ́ ọmọ tó ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ láíláí ò ní sọ táwọn agbáàgbé kọ́ ọlọ́run wa tọ́jọ́ dá gbogbo yín gbogbo ń tó ń sọ ní gbọ́ kí ló dé tá a máa bẹ̀rù èèyàn gan jọ lọ́n lọ ọmọ èèyàn bẹ̀rù èèyàn jọ lọ́n lọ tọ́lẹ́ni tó fẹ́ bàjẹ́ tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa tó bá mọ̀ kó à ń bẹ àti sọ̀ kankan láyé ọwọ́ àgbàgbé pé ọba tọ́jọ́ dá gbogbo wa ọba tó rí inú tó ròde ọba tó mọ wá tó mọ gbogbo nítẹ̀ ṣe kátá tí nǹkan kan ọ̀pá mẹ́sìn nínú nítẹ̀ ń sọ kò síbi tó ọ̀wọ̀ tọ́lọ̀wọ̀n bọ̀ tọ́lọ̀wọ̀n bọ̀ tọ́lọ̀wọ̀n bọ̀ sí ń bẹ̀ pẹ̀lú màrí kò sí ń tọ́ sọ tọ́lọ̀wọ̀n bọ̀ gbọ́ kò sí rántí eléyìí ẹ̀gán ti ẹ̀ wá bí wọ̀ sí ẹ̀gán wá bí wọ̀ sí àti pé wọn ọ̀dọ́lọ́mà pẹ̀lú àwọn orúkọ àti ìròyìn rẹ̀ ìlọ́fà tọrọ ẹ̀yìn fi pọ̀ torí tá a máa dọ́lọ̀ mọ̀ pẹ̀lú àwọn orúkọ àti ròyìn rẹ̀ ẹnìkan àti sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn rẹ̀ láìda nítorí pé ọlọ́run ọba yìí kí ti pé ọkàn gbọ́ lásán kọ̀ wá ní bí a ẹ̀ẹ́ yóò fún yín rò yóò tún lẹ́sàn nítorí pé ó ṣe fún yín láti máa bẹnu lẹ́yìn rẹ̀ nítorí ògede kíkọ̀bà àti ńbẹ̀. ó sì tó fi ń yé yín pé nínú ìròyìn òun ni pé àsẹ̀míyà ńlọ òun olùgbọ́rọ̀ olùgbọ́ kọ́dà ń tẹ̀ sọ̀rọ̀ ọlọ́ngbọ̀. tọ́ba ajẹ́bẹ̀ èyí tẹ́ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ èyí tẹ́ fi mú sọ èyí tẹ́ fi ti sọ èyí tẹ́ fojú sọ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá ń gbọ́. eléyìí ń sẹ́rù báyìí ká ṣọ́ ẹnu wa kẹlẹ́nu ọ̀sọ́nu kẹlẹ́nu ọ̀sọ́ ẹnu láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn Yorùbá gan sọ pé bójú bá rí ńkọ́ kẹnu ọ dákẹ́ àti láyé sin kí nǹkan wá chẹ́ǹjì o ẹ̀yẹ chẹ́ǹjì tá a wà yìí gbogbo ń tójú bá rí ẹnu ìdákẹ́ kọ́dé ìtójú ò rí ẹnu òtún sọ ní ìpalẹ̀ mẹ́jẹ àti wọn náà rọrùn tí ọba àjẹbẹ́ ó ti tú ẹnu rẹ lẹ̀ tó tú kẹ̀kẹ́ ẹnu rẹ lẹ̀ kọ́kàn máa dáràn ẹlẹ́dìẹ̀ àná tó ṣe wípé kò sí parẹ́ pẹ̀lú asàfúrùlà bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn tẹ̀ ń sọ asàfúrùlà ọ̀nà kọ̀ọ̀ràn torí pé ìwọ oníwọ̀nù lẹ́ni tó o sì tẹ ìwọ rẹ̀ mẹ́lẹ̀ ọ̀bá foríjìàn àti rọ́nà gbàǹjọ́ gbìndàkìyàn ó léwu bàjẹ́ láti sọ yìí pé tó bá jẹ́ pé kò sí bùyẹ̀sì kò sí tàbí ṣùgbọ́n fún ọ àti kọ́ ọ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dáa bàbá àtìyá rẹ lọ ẹ̀kọ́ máa sọ̀rọ̀ wọn láì dáa bàbá wa àtìyá wa lọ ẹ̀ka máa sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dáa tó bá pẹ́ ẹnu bá ń fún ọ ẹnu tiẹ̀ ó sì ti jẹ́ fúra díẹ̀ kò lè má sọ̀rọ̀ bàbá àtìyá rẹ lọ ẹ̀kọ́ gbé sórí àtẹ̀kọ́ máa sọ̀rọ̀ wọn láì dáa ìdí ni pé gbogbo ẹni dáhùn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáhùn dáadáa tiwa ni wọ́n fi san fún ọjọ́ gbẹ̀ndà òkèèyà sì fi dáadáa wa san fún bàbá àti ìyá wa kí wọ́n rọ́nà lọ sí òpójú pẹ́pẹ́ pé ẹni tó ń bínú tó kórìíra wọn tó wá kó tiẹ̀ fún nígbà tí dáadáa rẹ bá san àìdá tí wọ́n ni wọ́n kó lù ọ́ pé kó kó àìdá bàbá àti ìyá rẹ lù ọ́ kó òkúkú lọ bá wọn ṣe ná sí ọ̀sán tó fi wá jẹ́ pé àwọn èèyàn tó àmọ́ pàì sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìdá wàájẹ́ pé gbogbo dáadáa tiẹ̀ ló tún máa kó tọrọ pé wèrè ni àwọn olùsọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dá ni wọ́n aláìlérò sí ni kódà kò sí dẹ́pẹ̀ nàgẹ̀rẹ̀ tó tó ẹni tó ń bínú náà ni ó sì tún kó dáadáa rẹ fún ọ ó stupid ju gbogbo stupid lọ akíkọ̀tẹ̀ ẹni tó yẹ pé wọ́n wò ó pé bí kọ́bàjẹ́ fún bí kọ́ta fún bí abíòye onáàrùn tó ń kó dáadáa ti etí òtún nǹkan ló tó kọ́ fún olótútù àtàrí ti pé aburú rẹ kó kó lọ àbà ẹ kéèyàn ronú dáadáa o ẹ ronú ẹnu oníkó àwọn èèyàn wọnà jù tó bá yẹ kó àbá máa ronú ni gbogbo gbóńtà sọ pátá lọ́lọ́ wàláhì ẹ̀gbọ́n dínkù kò ní tán o àmọ́ yóò dínkù débi pé kò ní fẹ́ sí torí tí wọ́n máa gbé wá fún yàn èèyàn yẹra fún wọn ẹbẹ̀rù ọlọ́ọ̀jọ̀mọ́ ẹbẹ̀rù ọlọ́ọ̀jọ̀mọ́ sọ wọn bá sọ di bàbá ẹbẹ̀rù ọlọ́ torí pé ẹni tí ò bá ti bá wọn dá sí tí wọ́n ń ṣe wọ́n sọ lẹ́nu ni so ìgbà tó máa retí kọ́ dá sí ọkọ̀ jíjẹ ní páyọ̀ lọ́wọ́ ìwò sí ní dálẹ̀ láì tó bá gbé wá bọ́ ọ̀tàkùn wọn náà ló ti jẹ́ kí tá a bá ti lè kó ẹnu wá ń jà mí tá a sì kó abẹ́ wa tá a fún ní kìlọ̀ anabi ni òun fọwọ́ sọ̀yà alẹ́ kan fún alálìjẹ̀nà man damina li ma bayna fakkayhi wa ma bayna fakhidayhi damintu lahu baytan fi rabadil janna tẹ́ ẹ bá fi lè bá mi sọ ní ti ń bẹ láàrin ìtàn yín méjèèjì. àti ti ń bẹ láàrin ká ẹnu yín méjèèjì ká àtòkè àti tilẹ̀ mo fọwọ́ sọ ìyáálé kan fún yín lálùjáde. ẹni tó gbìyànjú ọ̀nẹ́bí bí ahọ́n kò sí kódà ẹni tó bá fi lè sọ ìjánu lè fa hàn rẹ̀ yóò kábàámọ̀ kó ń wálé ayé nítorí pé tí wọ́n bá ara rẹ̀ nu náà jahannama ò dáa. ìgbà táwọn ẹbí sallallahu alaihi ti ń sọ fún Mu'adh ibn رضي الله عنه يكف عليك هذا صار بلي انا بدي هارموني صار بلي وني وانا لمؤاخذون بما نتكلم به ترى تعن صلاه فيها جوال وريروني اه تقلتك امك اه يا رسول الله بكاكو اه دكما اه دكما هو هل يكب الناس في النار على وجوههم أو قال على مناخرهم إلا حصائد ألسنتهم تلك كان يوم أموين يوانا جوك عند القيامة تودى وسنو نقبع وجوا تودى وسنو نقبع وكايا تايونتي أها وفافوا بي هاي إنان ترى رون ورون ورون لوقو wàláì sọ̀la ọ̀rọ̀ ọ̀run ló pọ̀ ọ̀rọ̀ náà ni alákòóbá ńlá ọ̀rọ̀ náà lamúni wọná rọrùn torí di eléyìí ẹni tí ó ṣoríire láyé yìí kò ní fẹ́ lọ́rẹ̀ẹ́ pọ̀ torí kí ni mú wọn dọ̀rẹ̀ rìkísìnì rìkímànì ẹ̀gánì ọ̀tẹ̀ni ìkísípa ọkọ̀ wọn dọ̀rẹ̀. tọ ìwọ ọ̀wá fẹ́ wọ́n náà ọ̀rẹ́ rẹ̀ ò ní pọ̀ ìwọ àwọn dàbí irú rẹ̀ táwọn náà ronú pa àtúbọ̀tán bò ní orí bò ní wọ́n pọ̀ kọ́dà wọ́n kéré nínú rẹ̀ wọ́n pọ̀ rárá rárá àwọn bàjẹ́ kí gbogbo ọjọ́ máa ṣe náà lọ àwọn ló pọ̀ ọ̀gá ti fún lọ́wọ́. ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn táǹjọ ń gbélé ayé yìí àṣewọ náà rọrùn lọ́pọ̀ ọ̀nà ṣèṣì wọn. kò sí sẹ́nìkan tí wọ́n máa gbégbèsè àti sórí ibú tí ó wù kẹ́nìkan máa gbégbèsè kódà. ìdínà tí wọ́n fi máa sọ pé pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́. sẹ́yìn bá ti ní tọ́lọ́run lọ́jà yín lógún àti wàlìjánà ńlọ́jà lọ́dọ̀ yín nǹkan dájú òun náà ní wípé ẹ̀ní lọ́rẹ̀ ẹ̀ní lọ́rẹ̀ ẹ tún wá máa kíyèsí o yàtọ̀ sípò ẹ̀ní lọ́rẹ̀ o wọn tún ní fi yín lọ́rùn balẹ̀ tí yín ni wọ́n máa mú sọ. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àkókò mọ́rú ìgbésí ayé ti ń ṣe ọbẹ̀ di sàábà ni àbí yóò di màláìkà so wọn ó tún wá ràn ọ lọ́wọ́ pẹ̀lú ògbó ọlọ níbi tí bàbá ti fẹ́ sẹ̀mí àti wàlìjẹ́nà wọ́n ràn ọ lọ tó fi rí wọ́n rọrùn olùkọ́ ẹ ti fura torí pé ibi tí wọ́n ti fẹnu wa rọ́ọ̀fù ń pọ̀ ọ̀rọ̀ rẹ tá ń sọ̀sọ́kúsọ ń pa tiẹ̀ ìwọ fi tètè rọ́nà lọ. torí ẹ ẹ dákun ẹ má pẹ́ gan wa mọ́ o kì í sọ̀rọ̀ ẹni tó ní làákàyè ẹ dákun ẹ múra sí èyí tẹ sọ òtí tó bá a bá sì dá yín mọ ẹgbẹ bọ pé hàn orí tẹ ṣe fún wa àmọ́ ń tà lè fi tán wàláhì àmọ́ ń tà lè fi tán àbẹ́yìn rí orí kan tó tó tẹni tó bùn yín sẹ́ẹ̀rí rẹ̀ tẹ́ gbàǹdọ̀ gbìndà òkèèyàn kò sí orí tó tó torí ló ti jẹ́ pọ̀ kan náà àwọn aṣíwájú wa rere. ẹ̀pà ẹ̀yọ kìíní ẹ̀ lára náà iná ò sí mbẹ́ fún ẹ̀yọ pátápátá títí ẹ̀ torí ẹ̀kẹ́ wá sọ pé ẹ èyí tẹ́ pa ó ti tó ah, no no no ẹ máa pàǹsù ẹ máa pẹ̀ gàǹsù torí kẹ́ni tí ń pẹ̀ gàn ọ̀bá tó nǹkan ó túmọ̀ sí pọ̀rọ̀ tiẹ̀ náà nù kò fún ọ̀nà mo rò pé yíwa bẹ́ẹ̀ nítorí tó bá ṣe dáa fún ọ sí bẹ́ẹ̀ lẹ́ka rẹ̀ ṣe kí ni ni wọ́n pọ̀. láfíríkà ń bì wọ́n sọ̀rọ̀ wèrè gan láìda òkú ti kú wọn tún fi lọ́rùn balẹ̀ bẹ́ẹ̀ wá ní ọ̀tọ̀ wà láyé láàyè ó túmọ̀ sí pé asopọ̀ kan náà àwọn sẹ́lẹ̀fù sọ àlẹ́ ọgbọ́ pẹ́ẹ́nìkan sọ̀rọ̀ lẹ́yìn láìda ọwọ́ arẹ́bùn ó gbé ránṣẹ́ sí ẹ ṣe lórí orí tá ẹ ṣe fún wa o irú rẹ̀ là ń fẹ́ o ìwọ́tọ̀ wá jíṣẹ́ ẹni ibú ni ọ́ ó ti jẹ́ pé ìwọ ni ṣètọ́ ni ọmọ àlò láti jíṣẹ́ orí ibú yẹn pé kò ní ìdíkẹ́ jíṣẹ́ pé sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dáa ẹ má jẹ ẹni tó tí ọba gbẹ́yìn kì ọkàn ní bàjẹ́ ó sì dá kọ́kọ́ gbogbo àtẹ́bà yọ sí gbogbo èèyàn kẹ́ ẹ yọ sí lẹ́ni tí ò ní kàn sínú sẹ́ni kàkà bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam sọ wọ́n lẹ́nìkan gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ ẹnìkan wá fún mi nínú àwọn sàhábà mi láì dáa torí pé wù mí kí n yọ sí gbogbo yín gbà tí n bá yọ sí yín lẹ́ni tí ò ní kàn sínú kàtẹ́nìkan torí ẹnìkan gbọ́dọ̀ wá jíṣẹ́ èébú ẹ̀gàn kẹ́nìkan pẹ́gbẹ́ ẹnìkan bú ọ ẹ má jẹ́ kẹ́nìkan á ti bẹ́ẹ̀ fún yóò jẹ́ ká gbélé ayé rọrùn kò sì ní jẹ́ ká yọ táwọn èèyàn ká ní òkè ọ̀nìyàn ọ̀dà ọgbà ìwọ̀nù òòrì ìwọ̀nù àbí ọlọ́mọdé yóò jẹ́ ká ní láyé yìí lọ́wọ́ àmọ̀ ìyá yín lẹ́nu jọ́gbìn làkè àwọn ká wọn náà bẹ́ẹ̀ nu wọn ọ̀rẹ́ ni mo pè ọ́ àti gbogbo eléyìí ló ṣe fún mi ah, ó ṣe gan o ó ṣeun o o kò yẹ kéde pé ọ̀dà fún ọ ó ṣeun o <laughs> ó ṣe o tó torí pé tiẹ̀ ti bá báyìí tiẹ̀ ti bá báyìí torí ẹ̀jẹ̀ mọ́ ẹ dákun ẹ̀jẹ̀ akọ ẹnu wá ń jà mí torí ẹ̀ nífẹ̀ẹ́ Mas'ud radiyallahu anhu ó ní tó bá tọ́kì nǹkan kan pẹ́ lẹ́wọ̀n púpọ̀ kò sí bí ahọ́n ahọ́n ló yẹ kọ́ pẹ́ lẹ́wọ̀n púpọ̀ ọlọ́run sì ti gbé sẹ́wọ̀n ṣùgbọ́n mi yóò sì gbogbo àjàgà náà ni. tọ́ ọlọ́run ọba olùgbọ́ ni o tá a bá ti wá mọ ọlọ́run ọba lólùgbọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ sọ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ sọ kò sí ní tá a sọ tọ́lọ́run ọba ò ọmọ èèyàn máa ń sèse pò ń yarí mọ́ òun ti wúlígáǹtì òun ti area boys òun ti àbí òye òṣèjọ òní sọńtò ọhún bọlọ ọba tiẹ̀ mọ òun ní ìsìnkọ ok lẹ́yìn ẹgbẹ̀rún ọdún náà mo lọ fẹ́ sáwọ mo lọ fẹ́ sáwọ torí ẹ̀yin wù ọmọ ìta sọlọ kọlọ sọ pé má ṣe nǹkan kan kó ajẹ pé nìwọ múra sí àfi tí èèyàn bá fẹ́ tẹkùn kọlọ má tẹ wá torí ẹ̀jẹ̀ máa ẹ dákun ahọ́n wa ẹ̀jẹ̀ aṣọ ẹ̀jẹ̀ aṣọ Al-Imam Al-Ghazali nínú tírà rẹ̀ Ihya ó ní lára ẹ̀gàn ntún ni kí wọ́n máa sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dá níbi tí wọ́n wà kọ́ ọ má takò wọn kó sì máa dùn mọ́ ọ takò wọn àmọ́ ń dùn mọ́ wọ́n kọ́ àkọọ́lẹ̀ pé wọn náà ti ọ bọ́ lọ́wọ́ pé wọ́n náà gbọ́ kọ́dà ń bẹ́ nù àwọn èèyàn tí wọ́n máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dá lójú rẹ̀ tí ó máa ń ṣiṣẹ́ kó ní imáàní kọ̀kọ́ fún wọn àmì yóò máa ṣiṣẹ́ kó ní imáàní subhanallah la ilaha illallah ẹ ti fi gbáyà imáàní lóbi bí imáàní bá bí òní pé ẹ panu máa fẹ́ fẹ́ sórí ibùdó tó bá lè so léyìn fún wọn àwọn náà mọ̀ pé á nǹkan ti ọ̀dà wọ́n nígbà míì ó tún bẹ́ẹ̀ mú ẹ̀gàn kó o sọ pé ọ́. Ah, àwọn onímọ̀ kan ah, àfikọ́ lọ́wọ́ sànú bí ìzìnà bí olè jà ah, bí ìjàmbá sẹ́wọ̀n pé ó ní àwọn onímọ̀ kan wọ́n ní ẹ̀gàn náà nù sẹ́wọ̀n pé onímọ̀ ló náà ó túmọ̀ sí pé yàtọ̀ sẹ́mi àmọ́ àwọn onímọ̀ yẹn kò ń kọ́ ọ̀daràn tí ẹ̀ bá wá kàdà rẹ̀ rí i ewu la fẹ́ gbọ́ mẹ̀gàn náà rí ọlọ́ngbọ́n ọ̀rọ̀ tí a máa sọ òdodo ni o tí n bá nímọ̀ tó sì ń ronú dáadáa ìyẹn ń fẹ́ sọ gbà mí pé kí ló dé tí bàbá òun bí òun kí ló dé tí màmá òun bí òun kà torí wúwà nù sẹ̀mí wa yìí bó láti jáde lálàáfíà tá a rà àlùjáde wàhálà ò léwu kò easy it is not an easy task. ẹnu tọ́lọ̀ ń dá fún wa yìí tí wọ́n máa pọ́n ah, yorùbá wọ́n máa dá sàkàtà tẹ́ẹ̀wé tèmi kíni wí kíni yẹ ẹnu tọ́lọ̀ síbò wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ òun náà ni ó kọ́ ọ lọ bí tí ọ̀dà ẹ̀rọ ẹni tó dákẹ́ tí wò bọ̀ kéde tó bọ̀ wàláì tẹ̀láì kìí ṣe kọ́gbẹ́ torí òun wo bí tí ọ̀rọ̀ lè padà já sí mi kọ́lọ̀ mẹ́jọ sórí ẹnu yìí náà ni ẹnu yìí náà ni ẹnu mi ò ní pa mí láyé ń bì. gbàdúrà táwọn ń ṣe náà ẹnu ọparun o sì tún ní kú láyẹ mọtò fi há wà láyà híá bí wọn ti ń parí tún ní ó padà ti ń parí padà tẹ bá wu nínú pé wọn gbára dálẹ̀ àti sọ̀rọ̀ ewúlẹ́rù jù tí ìtàn ń ìtàn sọ lọ́rọ̀ lọ́pọ̀ jù etí kálukú sì kàn lórí ọ̀rọ̀ ẹ̀bọ tí wọ́n máa ń sọ àwọn èsì máa bù máa sọ pé ah, ah, àwọn eléyìí ò sì làákà ìfà kò dájú pé ni wọ́n pé fa kò pé lódodo kò pé wàláhì torí rẹ̀ ẹ sọ ẹnu yín níbi àti máa fi sọ̀rọ̀ mùsùlùmí torí mùsùlùmí lọ́mọ ìyá rẹ̀ àṣìra wa náà kò sí náà ní àṣìra wa náà àṣà ìdásíra kò sí eléyìí muttafaqun alayh àti tá ìbá tá tá tá sẹ́mi ọ̀bá sí lára wa èèyàn ní sẹ́yìn èèyàn ní sàìdá sẹ́yìn wọ́n yẹ ká láyà sábà ti fi àyà níní kọ́rọ̀ wa kò ní sẹ́gàn ọmọ kó sàìdá sí mi nínú bọ́ salamu aleykum aleykum salam ah nǹkan báyìí báyìí báyìí tẹ̀sí ó dùn mí gan o kí ni nǹkan náà jà nǹkan báyìí báyìí báyìí ah wọ́n láyìn ró lọ bẹ́ẹ̀ sí ró tó bá ké wọ̀ kan ò kan kò sí bó tilẹ̀ lájú tó láyè pàláyé ọ̀rọ̀ bí ẹ̀kọ́ ni yìí ń ró bẹ́ẹ̀ ṣe ró ọ̀dẹ̀ dákun ẹ̀fọ́ríjì mi wàláì lọ́ba tán ẹ wo ẹ wo ìbànújẹ́ tẹ gbé lọ àti inú bí yín tẹ gbé dán ẹ wo bí gbogbo ó sì wá pòórá lójijì ẹ dákun ẹ̀fọ́ríjì mi ẹ̀ ń mọ̀ pé ń tún mọ̀ sẹ́yìn àbúrò ni wàláì lọ́ba ti tàn àmọ́ tó bá jẹ́ pé ẹ̀gàn ló bá fi síwájú tó ń bàjẹ́ ká tó ń sọ̀rọ̀ rẹ̀ tó ń ṣe kíní kí náà padà fi rìsọ́ọ̀tì ṣèbí gbẹ́ntì lọ bẹ̀rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run yóò dín tágbára òní ká mọ́ so ẹ jẹ́ ká fi àyà níní kún ọ̀rọ̀ wa torí pé ẹni tó sàn ìdá sí ọ tí wọ́n láyà láti lọ kojú ẹ̀ tẹ́ pé ẹ̀gàn ló ń ṣe ní tó dájú ni pé ẹ̀gàn yẹn ò ní mú kó kò ní mú kó wàláì ẹ̀rú sì tún máa bọ̀ ọ́ kẹ́ni tó ń pẹ̀gàn rẹ̀ wọn mọ̀ gbọ̀ torí tó bá gbọ́ ọ́ọ́ ó lè jù ọ lọ ẹni tó bá sì ju ni lọ́nkọ́ ó lè ju nínú síbi tó bá fẹ́ pàápàá tó náà bá lọ kọ́ sùúrù. torí ẹ ẹ jẹ́ ká fi àyà níní kún ọ̀rọ̀ wa ìnìmí tí wọ́n sọ pé Yorùbá a máa lé mu ni àláyà àláyà tí ẹ̀kan bá sí ń bẹ̀ tí yorùbá bá ń lénu a ẹ pè tó bá rí tó ń tì í bá a. kékeré òun àti sáání kò lè bá ń dán wò èmi ẹgbẹgbẹ kọ̀ọ̀bùrú ó ń tì í bá yọ bó ṣe yọ kódà kò tí ì dojúrú òun sì rẹ́rìn bọ̀ nítorí kò mọ̀ pé nǹkan kan ti ń lọ òun ló dé ìwọ̀n sọ̀ńtẹ̀ sọ ẹ̀ ń tẹ́wọ̀n à ń bẹ̀ nípa àwọn bàbá wa wọ́n ní tá a bá ru ọ̀rọ̀ lọ síwájú àbí òye wọ́n tún <laughs> ní káàrò sẹ ewu ọyìn náà ló ń tu lẹẹkẹ bí yorùbá ti ṣe nù wọ́n mọ lẹ́nu wọn láyà. torí ẹ̀ ó yẹ ká fi àyà níní kún ọ̀rọ̀ wa níwọ̀nba èèyàn sẹ́yìn tí n bá ti lè foríjì mọ̀ n fẹ́ kọ́ mọ̀ pọ́tà ìdá kí n láyà kí lọ bá a kí n sì ṣàlàyé fún un. iná ẹni tó bá jẹ́ pé ìwọ kan nǹkan sínú ọlọ́ọ̀ ni pé yọ gbọ̀ gbà rẹ̀ kọ́dà tó bá dà sí rọ́ọ̀fù fún ọ ó rí i pé tí ó bá ètò ìṣẹ́jú márùn yọ gbà náà ni pé ah bàbá alágbájá ìròyìn sọ wọn láwùjọ ọlọ́run kó jẹ́ kí ìròyìn ó tún pọ̀ sí ọlọ́run sẹ́yìn lẹ́sàn án lọ́ba sì tán ẹni tí ń jù láyé láyé ńjọ kan fún ẹnìkan ó tọrọ rẹ lẹ́yìn láì dà kó wá ronú lọ sọ́dọ̀ rẹ láéláé pé lágbájá tó bá jẹ́ òní mọ́ mọ́ yóò wá bà mí. ẹja tó lè kún àwa bá jogún wà burúkú lọ́dọ̀ àwọn òbí kò túmọ̀ sí kíkà wọn náà kọ́ntínú pẹ̀lú ẹ̀ mùsùlùmí làwa mùsùlùmí làwa nínú àwọn akó dáadáa ní tí ò tó nǹkan kan tó máa kó tọrọ fún tani lórí kíni ẹ́ tó nínú àdéhùn ọgbẹ́ndà kìíyàmà nínú àlànà bí ṣe pẹ̀lú wọn ní muflisun àtẹ̀dúró nàmọ́ ni mọ́fìlẹ̀s tẹ́ ẹ mọ́ta ni ẹni tó sì ta lẹ́yìn ìgbà tó ti ní èyí ti kó lóṣì lásán òsì ta lẹ́yìn ìgbà tó ti ní. wọ́n ní aláìní nínú wa iná ìlẹ́ni tí ò bá ní tọ́rọ́ tí ò sì ní náì anábì ní rárá ẹni tó sì ta lẹ́yìn níní lẹ́ni tó wà ń jẹ́ ògbéǹde àlùkìyàmà pẹ̀lú àwọn ẹsẹ̀ rẹ̀ gèlèmà bí àwọn òkè ńláńláńláńláńlá tẹ́yọ̀ ti máa wò pé ru eléyìí àlùjáná rẹ̀ ọ̀gá ni wọ́n bá wá wọ́n bá ó bú lágbájá o wọ́n kò nu ládàá rẹ̀ fún lágbájá ó sọ̀rọ̀ lágbájá lẹ́yìn láì dáa wọ́n kò nu ládàá rẹ̀ fún lágbájá lágbájá jẹ wọ́n kò nu ládàá rẹ̀ fún lágbájá ó sì jàǹbá fún lágbájá wọ́n kò nu ládàá rẹ̀ fún lágbájá iṣẹ́ wò san gbogbo gbèsè tán ní tán wọn á máa mú náà ìdá àwọn ẹni tó ṣẹ́kù wọn tún máa rọlù torí kò sáforíjì kan tẹ́ni kó ṣe kan jọ kìyàmà léèyàn bàbá rẹ kò bá jẹ́ yẹ kò bá ọmọ ẹ kò bá jẹ́ ìyàwó ẹ everybody kálukọ́ gba revenge náà ni. nígbà tí dáadáa tiẹ̀ bá tán àwọn yòókù nígbà wọn máa ìdá ọ wọn wá di pé a ti rò pé kò sálà kò bá tuntun ìdí nu sábà wo àìdá wa bó ṣe pọ̀ tó tá a sì fẹ́ wà lìjẹ́nà ó yẹ ká hàn wá kọ́ lẹ̀ sí ìrántí ọlọ. subhanallah walhamdulillah wàlẹ́ ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah irú àwọn gbólóhùn kọ́ pọ̀ lẹ́nu wa gan. torí pé àwọn gbólóhùn tó ń lẹ̀ ni ó fúyẹ́ lórí ahọ́n kò léwí. ìsì máa wúwo púpọ̀ lórí òṣùwọ̀n a ẹ̀gbẹ́ yẹn yọ̀ dáran náà kò lè kò lè kóra rẹ̀ ń dànù ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ yìí náà ni bí wọ́n bá ti gbogbo dáadáa ọlọ́run tí nǹkan tún sẹ́kù nígbà ẹnu rẹ náà ń sọ dáadáa bó ń ṣe ń fẹnu dáràn ẹnu tó ń sọ dáadáa òun fẹnu dáràn lápá ẹnu tó ń ṣe díkìrì lápá kan. tó jẹ́ ń hundred and ninety-nine thousand nine hundred and ninety-nine. ó kú kí ni ó kú wá wá wá wá ṣe sábà ẹ fi sábà jẹ ní. nígbà tí zikiri bá pọ̀ torí kejì ìtọ́gbà wa lẹ́rù jù ní pé à ń dára àti sẹ́ńtì òkú wáyọ̀ wàláì tẹ̀láì àti sẹ́ńtì òkú wáyọ̀ sọ̀tún ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní sẹ́ńtì òkú yọ kó tún máa jìnnà sọ́ràn o hẹn torí pé ọ̀ràn lè yí bìrì kọ́pọ̀ kọ́pọ̀ ju dáadáa lọ hẹn nísìnyí kéèsì subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah níṣẹ́ la Nabi sallallahu alaihi wasallam sọ pé fúyẹ́ lórí ahọ́n tọ́lọ̀ ń bá ṣe ń fún fúyẹ́ fún yẹn torí pé tẹ bá tẹ bá experience láàrin gbólóhùn àti ká máa kọrin fújì èwo ló yájú fújì yájú tó tún máa kọ́ tó tún máa fẹnu lùlù tó tún máa kọ́ tó tún máa fẹnu lùlù táwọn yóò máa wò pé àbí ọ̀gá yìí nǹkan ṣe ni tó tún máa ṣe báyìí lórí títí tó ní. ok subhanallah alhamdulillah nígbà tí ìgbà ewu náà wà kó tó dé transformer náà ó ti rọ lọ́ba tó ní kó ti yí sí nǹkan mi. àmọ́ tó ti ó rí pa ọkọ tẹ́tẹ́ ìdọ́jà àgbo ó ti fẹnu yí péjì kejì ó tún bẹ́ẹ̀ rẹ̀ náà torí eléyìí kì í rọrùn sí lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ mẹ́rin tí wọ́n fi wọ́n náà ọ̀rọ̀ anabi sìn sallallahu alayhi wa sallam oní xuffatil jannatu bilmakari wa xuffatil naaru bishahawaat in tọrọ kiri ká alijanna fẹmi tó fẹ́ wá alijanna ní gbogbo ntẹ́mi kọ́ má ṣe má ṣe má ṣe ṣùgbọ́n lé gbogbo ń tẹ̀mí fẹ́ ń ló yípo òun dáràn ṣèzìnà sọ̀sọ̀kúsọ wíwèkúwè ṣèṣekúṣe wòwòkúwò rìnrìnkúrìn jọmọkọ́mọ jẹ bàbá kí bàbá so gbogbo eléyìí ní í ṣe sábàbí tán fi wọ̀nà rọ sòṣùpọ̀ gbogbo tẹ́mi kọ́ ẹni gbé ní dàlùjẹ̀nà torí ẹ̀jẹ̀ máa ẹnu wáyé ẹnu wáyé kọ́lọ́ndà kún kọ́ mẹ́jọ ọ̀ràn wa lọ bí tí ọ̀dà. so ká sọra ká mọ̀ pé mùsùlùmí ó ní ìwọ̀ wa ìwọ̀ yẹn ni pé a gbọ́dọ̀ wa ta tí ẹ̀ka ti lè sọ dáadáa ọmọlàkejì lẹ́yìn rẹ̀ ẹ gbọ́dọ̀ ṣàìdá ẹ máa rántí pọ́lọ̀ wọn bá ń gbọ́ yín eléyìí ó tó kó yẹn jà ní. láàrin ara wa síra wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rọ̀ kan sí iye kan mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí ó tún ku àárín wa sí àwọn ìyàwó wa àárín wa sáwọn ìyàwó wa àárín yín oníkálukú gbọ́dọ̀ di ẹ tún ní àwọn ìyàwó yín kí wọ́n jẹ́ lẹ́sìn ìbọ̀sẹ̀ bá sọ́ra fún ẹ̀gàn láàrin ọ̀rẹ́ láàrin mọ̀lẹ́bí ẹ gbìyànjú tó ju bẹ́ẹ̀ lọ láti parẹ́ láàrin yín sí yín nítorí pé àwọn obìnrin wọ́n dilẹ̀ fúnrú ẹ̀ sẹ́mẹ́tì sí lè rí ọkùnrin náà wọ́ lọ sí díẹ̀ tiẹ̀ bọ̀ ẹ̀ tún gbọ́ bàbá alágbádá ni nígbà tí wọ́n ní kíní kan ṣẹlẹ̀ ẹ̀ ládùúgbò ẹ̀ kí lọ́kàn mi èmi gbọ́dọ̀ di police station tó bá ti gbọ́dọ̀ àìpara rẹ̀ òtítọ́ ẹ̀yin òkúkú wọn ọ̀rọ̀ sọ̀rọ̀ wájú ní àmì tá a fẹ́ tá a yóò dùn bẹ́ẹ̀ ni má pẹ́ gan wájú mi. second one ọ̀run ẹ̀rí náà bẹ̀rẹ̀ sí kíyè sára ṣé subahana láì lókùtà máa ọ̀nà ọkọ bẹ̀rẹ̀ sí tírìnì ara rẹ̀ so kọ́dà ẹ̀rí pé láìpẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ yí padà lẹ́yìn yóò tún fẹ́ jọ sùn àmọ̀rọ̀ sọmọ́ gbogbo ọ̀rọ̀ tá a bá sọ ní ìsìn àti wọn náà rọrùn so. èèyàn gbọ́dọ̀ tírẹ́nì tó ìbá tírẹ́nì bẹ́ẹ̀ bóòlù ẹ̀yìn àtìyàwó yín gan ti fẹ́ ràlì dáná. àwọn obìnrin pàṣẹtì bàjẹ́ lórí eléyìí. so torí de eléyìí tí wọ́n ti ń sọ̀rọ̀ kan ẹ kọ́dà gan èròkèrò wà kọ́kùnrin ń kéde áá ah, wọ́n ló rò bẹ́ẹ̀ èrò rẹ̀ ní bẹ́ẹ̀ lórí ẹ̀. ẹ̀yin ti di lọ́ọ̀yà bẹ́ẹ̀ ní di lọ́ọ̀yà torí ìfẹ́ wọná so torí gbọ́n bá ti ń gbé wá tí ọba tí tí ọba lè dẹ́kun rẹ̀ tí bá ti ń gbé wá ìyẹn di lọ́ọ̀yà. so ẹ ẹ alágbájá nu fámìlì yíyan ẹ kíní kan ìsásẹtẹ wọ yọ sọrọ náà ni nígbà tó ọba wọ dáadáa ọba wọ dáadáa kò ní sọ̀rọ̀ sẹmọ pé ẹ ń sinmi bọ́ọ̀nù ẹ ń sinmi bọ́ọ̀nù so títí tíyàwó yín náà fi wà train tí wàá ti wà train ẹ rí i pé lẹ́yìn òjìlẹ̀ aláyọ̀. torí pé àwọn ọmọ náà ń sọ yín irú ọ̀rọ̀ tẹ́yìn náà bá máa sọ lọ́mọ́ máa sọ kára tí pọ́ lọ́n gbọ́ wá nítorí gbé wa lọ síbi gbogbo ẹ̀ nígbà ọlọ́run gbọ́ wa tẹ̀ tó gbogbo nǹkan tá a máa ń ṣe láyé yìí ọlọ́run gbọ́ wa iná wọn sọ pé bí kọ́dìrì máa anta ala ilmin bi asma'illahi wa sifatihi bí kọ́dìrì máa tata'abbadu lillahi haqq wọ́n ní bí ẹ bá ṣe mà nípa àwọn orúkọ ọlọ́run ọba sí tẹ́ ẹ sì mà nípa àwọn òròyìn rẹ̀ sí bẹ́ẹ̀ lẹ́sìn lè sin lọ́n lódodo tòbí tẹ́ ẹ máa ń kíyèsí tùmọ̀ táwọn orúkọ ọlọ́run ọba ní ẹ ń sọ̀rọ̀ afọ́ràn ẹ ń sọ̀rọ̀ afún gbogbo tó lè mú yàn wọ́n náà ọba yìí ń gbọ́ wa kìí sọ sàlà wa ń sìn sí ìgbọ́rọ̀ kò sí ń tẹ́ ẹ sọ́tọ́ bá yóò gbọ́ wa táwa ní sẹ́nu wa bí. kéjì sí pé ó bọ̀ alábẹ́wọ̀fẹ́ káre èyí tó bá sọ tí ọ̀dà tiẹ̀ bọ̀ ẹni tí mo ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀gbọ́n mi kò tó lọ́nà ọba tọ́jọ́ dá wa ń kọ́ kí n gbọ̀ ló fi jẹ́ pọ́nà náà ni pé gbogbo ìdá ti sọ lẹ́yìn lẹ́yìn àwọn ọmọ ẹ̀yà wa èyí tó sẹ́kù fún aláyé pọ̀kọ̀pọ̀ kátàjì òdòkun látòní lọ láti níláníyàn pẹ̀lú gbọ́ọ̀lọ́ èmi ti kọ́ ẹnu tèmi ń jánu báyìí èyí tún dídì ẹ̀ mà lọ́wọ́ tó kù fún mi nínú ìgbésí ayé ọlọ́wọ́ wa ti rọrùn fún un. tọ́ àwọn ẹni tí wọ́n ti wá pè gan wọn lẹ́yìn láì dá ṣáájú àmọ́ á sọ̀rọ̀ wọn dáadáa gbogbo àwọn tá a ti jókòó tẹ́lẹ̀ tá a ti ń sọ̀rọ̀ wọn láì dáhùn àmọ́ sọ̀rọ̀ wọn dáadáa ní ìsìnkú ah ẹ ẹ bí wọn lọ bàjẹ́ ń jọba ẹ ẹ̀rí tó pápọ̀jú sí ni ẹ̀yìn ní kọ́tẹ́lù kan hàn sí nígbà wọn ní rẹ ní. so <laughs> ìwọ ló kóra rẹ sí wàhálà torí jẹ́jẹ́jẹ́jẹ́ ló ti ń jókòó ọ̀rọ̀ àdì rẹ́díò nàìjíríà báyìí wọn lọ́mọ apolongo fún àwọn ọ̀sọ̀pẹ́ ní rẹ ní. ẹ ẹ ó tún ṣe báyìí kò sí kò sí wọn parọ́ mọ́ ọ̀rọ̀ mọ́ so pẹ̀lú gbogbo eléyìí ọ wa tún wa sakin múra ọ lọ bá a mo sẹ́yìn ẹ̀ forí jìn mo fẹ́ kẹ́ yáàfin mi ọlọ́run yáàfin gbogbo wa so ó lòun yáàfin rẹ̀ ó dúpẹ́ dúpẹ́ fún tòró ti kọ́kọ́ yọ nínú ọ̀nà kan tó bá bá wọn náà rọ kò wá burú kò ṣàlàyé fún jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ yín lẹ́yìn láì dá ṣùgbọ́n alihamudulilayi kó tiẹ̀ tó di pé mo wá bá yín nínú àwọn àgbésẹ̀ títú bá mi torí ọ̀rọ̀ mọ́ sọ àwọn àbíkan mo ti sọ mo tún ti ń tọ̀ láyé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mo tún ti lọ tún yín sí ń bẹ̀. ọ̀làwọn náà ní tí ó wù dúpọ̀ ọlọ́run jọ dáa fún yín lọ ọlọ́run bó ti jọ yááfì gbogbo wa. èmi náà ọ̀sẹ̀ láì ti sẹ̀yìn rí láyé ẹ̀yin náà ìforíjì wàláì láàrin wọn ọba dà àláfíà ọba dé sáwà lè sí bàbá àmọ́ ronú sí. tó èrò lọ́gọ̀ ẹgbẹ̀gì káàrò ká ṣe torí kútẹ́ rí yẹn hehehe kèé dá kèé kèé kèé kanlẹ̀kùn tí fi wọlé kò sì sẹ́nìkan tí máa fàmì hàn kó tó dìpọ̀ mú tó dáná láàárẹ̀ gan-an ó tún lè sáyé kó tún pẹ́ ju ọ̀pọ̀lọpọ̀ tí ó ti sàárẹ̀ lọ torí ẹ̀ èèyàn ti gbọ́dọ̀ máa palẹ̀ má de sáré every moment nínú ìgbésí ayé wa kọ́lọ̀ ń dákun kó ṣàánú wa ọlọ́ọ̀ni máa ń ràn yàn lọ́wọ́ kí èèyàn fi lè kọ́ ẹnu rẹ̀ ń jà nù ọlọ́ọ̀ni máa ń ràn yàn lọ kọ́lọ̀ ń ràn wá náà lọ́wọ́ ká lè kọ́ ẹnu wá ń jà nù. alaalim olùmọ̀lọ́lọ́wọ́ nípa gbogbo kò tá a gbogbo tí ń bá ṣe wá kò sí ń tọ́pamọ́ sọ́lọ̀ kò sí ń tọ́pamọ́ sọ́lọ̀ so nítorí ẹ̀ o lè farapamọ́ fún yàn o lè farapamọ́ sọ́lọ̀ o lè parọ́ fún yàn o lè parọ́ fọ́lọ̀ nǹkan tí ń ṣe ọ ní òṣìọ́ ọlọ́mọ ọ̀tọ̀ ni tí ń ṣe ọ̀tọ̀ ni tó ní ṣe ọlọ́mà tó gbogbo wa pátá lọ́lọ́run dá mà ìdí nu tó sì fi jẹ́ pé kò ní sì wá mú ẹni tó lẹ́tọ̀ọ́ sí yà ni ó jìyà ẹni tó lẹ́tọ̀ọ́ sí gbádùn ni ó rí gbádùn tó bá yẹ kó ọlọ́run tí gbogbo nǹkan ti dàrú má lójú ni á máa kó tọ́ ọlọ́run sá là wa ọlọ́run sá yọ àwa orí kọ́ mẹ́jẹ pé ńgbà tí gbogbo nǹkan bá dàrú ẹni tí ó sí yà ni ó fara gbáyà kì í sọ ọlọ́run tó dá wa. alaalim ọmọ gbogbo kálukú ọmọ gbogbo nǹkan wọn wá sọ wípé alalim tẹ rí yẹn kìí ṣe ismu fáyì òun tiẹ̀ sífẹtù mùsàbẹhìn sífẹtù mùsàbẹ gẹ́gẹ́ bíi ẹsẹmíì náà ni kìí ṣe ismu fáyì fàáyì lè ń bí ó máa ń túmọ̀ sí fáyì ṣùgbọ́n sífẹtù mùsàbẹ ni. ìyẹn ni kó yàtọ̀ sí sáàmìù sáàmìù onítùmọ̀ tó àsẹ̀míyà àsàmìà onítùmọ̀ tó àsẹ̀míyà ìyẹn ni kó sífàtún làzímàtún dàímàtún ìròyìn tí kì í yẹ tí kì í tí wọn bá sọ fàáyì torí rẹ̀ ọlọ́run ọba ni àsẹ̀míyà ìyẹn sáà ń sẹ̀míù àti sọ́niù ọlọ́ni ẹsẹ̀míyà èèyàn kọ́ abdulsẹ̀míyà abdulsẹ̀míyà ọlọ́ni alàlíyìn èèyàn kọ́ abdulàlíyìn èèyàn gbọ́dọ̀ jẹ láyé ṣùgbọ́n lè pè é ní àálẹ̀mù onímímà ìtumọ̀ onímímà àálẹ̀mù fáìl ìyẹn ni pé aláìmọ̀kan ni tẹ́lẹ̀ ó ti wá mà báyìí ìtumọ̀ rẹ̀ ni yàtọ̀ sí àìlíyìn àìmọ̀kan ò síwájú àìmọ̀kan ò sì ní gbẹ̀yìn àlà àìlíyìn olùmọ̀lọ́lọ́ ọmọ gbogbo nǹkan àwa kò sí ẹni náà kò sí ẹni náà nínú ẹni tó ti lọ àtàwọn tá à ń bẹ àtẹni tó dìjọ tó dé dìjọ gbẹndàlùkìyàmọ tó mọ gbogbo nǹkan kò sí kódà ẹnìkan kọjá sí kọjá sí kọjá sí dáta pé mo mọ gbogbo nǹkan yóò tẹ̀ kó tó gbẹnu lọ. ọwọ́ àwọn ọba bíntín tó wọ ọlọ́run láti fi máa kálukú lọ́mà. ìntààmà nínú gbogbo nǹkan lẹ́gbẹ̀ẹ́ ìntààmà ó kéré púpọ̀ torí rẹ̀ ká máa pẹ́ nǹkan ní start ìsọkúsọ ni o ẹsítáàtì ńlágbájá ìsọkúsọ ni ẹsítáàtì báwo nǹkan mélòó làwọn ama tá a fi jẹ ẹsítáàtì torí rẹ̀ ọlọ́run ní alkhabir olùmọ̀ nípa gbogbo nǹkan ṣùgbọ́n mi yàn ọmọ ọba tọ́lọ́ fún ma ó sì ṣàì màkà nípa èyí tọ́lọ́ ọba ò fún ma tọ́. So, tó lè bá yé wa. ọlọ́ni alẹ́ inna lillahi man fi samawati wa man fil ard ọlọ́ni ẹ̀tọ́ tí ẹ gbọ́ tọ́lọ́wọ́n bá ní gbogbo ẹ̀dá tí ń bẹ nínú sánmà nínú sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì tọ́lọ́wọ́n bá ní wọ́n ti. man lédè lárúbáwá máa ń lédè lárúbáwá wọ́n máa ń lò lọ́lẹ̀ ọ̀kọ́lẹ́ fáwọn onílàákàyè dájúdájú tọ́lọ́hún ọba ni gbogbo ẹ̀dá tí ń bẹ nínú sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì tí wọ́n jẹ́ àbìlàákàyè mánu ẹ̀rí pé níbòmí ọlọ́run rọ pé lillahi máa fi samawati wa máa fil ard tọ́lọ́ ní gbogbo nǹkan àtúnlá káàtì tí omi là kà ṣùgbọ́n bí ọlọ́run sọ pé ẹ̀lẹ́ inna lillahi man fis samawati wa man fil ard ẹ̀tẹ́ tí ẹ gbọ́ dájúdájú tọ́lọ́run ọba ní gbogbo ẹ̀dá tọ́jú onílà káì tó ń bẹ nínú àwọn sánmà méjèèje àti àwọn ẹ̀dá onílà káì ń bẹ nínú ilẹ̀ méjèèje tọ́lọ́run ọba ní tọ́ àwọn ẹ̀dá tó ń rìn akẹ́ tí ń bẹ nínú sẹ́mà àgbọ̀ àmà nípa àwọn màláìkà ẹ̀dá tó ń ni wọn. mẹ́nìlì lè làákìlì tó ní làákàyè ẹ̀dá tó sì ní làákàyè ẹni tí ń gbé òkè pẹ̀ èèyàn àwọn àlejànú tẹ ẹ tún mẹ̀dá mi ìjọ nílà kẹ́ àwọn ètò hàn sí wa nù ẹ̀rọ àwọn ojú màláíkà ti ṣe pọ̀ tó nínú hadith sílẹ̀ lọ́sùn kọ́dùrú bá dé màláíkà ó kun gbogbo ilẹ̀ débi pé kò ní sáyè mà sálẹ́ tí wọ́n fẹ́ sùn tó ń ti múra kó sùn wọn lọ gbá mátírẹ́sì rẹ̀ lẹ̀ pé wọ́n sùn ni wọ́n máa harun ni. lálẹ́ tó ṣe kéèyàn lè ti torí rẹ̀ má sùn lọ́dún kan kéèyàn lè bá a rí. tí alẹ́ ń bá dé torí kọ́ lọ́nà sọ́kòtà ní zalul malaikatu war ruhu fiha àwọn mẹ́lẹ́kọ̀ ọmọ sọ wọ́n máa sọ wọ́n máa sọ wọ́n máa sọ lórí ọjọ́ náà. àdéhùn wa sọ pé wọ́n sọ débi kò kò ní sáyè lókè pẹ̀lú àfi kọ́ pé màlẹ́kà ló kún bẹ́ẹ̀ àwọn màlẹ́kà nínú ẹ̀dá tó ní làákàyè àwọn àlùjànnú ẹ̀dá tó ní làákàyè èèyàn ẹ̀dá tó ní làákàyè ẹ wá wò bí èèyàn náà ṣe pọ̀ tó wò bí èèyàn náà ṣe pọ̀ tó á àpọ̀ jẹ́mọ́ ọlọ́run dá ẹ̀dá ẹni tó àmì èèyàn máa karọ́ wọ́n máa karọ́ wọn láwọn ń káyàn wọ́n lè yàn tó wà láyé nìsín wọ́n ti ń lọ bí kíni èlò ni na five báwo láti dò láti fi five lẹ̀ àmà ti fi five lẹ̀ tipẹ́ six gan ti fi lẹ̀ bí seven billion irọ́ lásán ni wọ́n ò kà ń kankan. ìbẹ́yìn náà mọ̀ pé rọlá san abẹ́ mọ̀ nàìjíríà ń bì láti jọ́tẹ̀ ń ti ń tí wọ́n ka tó dódó rí irọ́ lásán. wọ́n làwọn ti ṣe sẹ́ńsọ̀ àwọn tí àwọn ní tọ̀ rẹ̀ sí ń lé ń gbà mí. àjókòó kalí náà nà ẹ̀kọ́ tó darí sùn ọ̀dà sátẹ̀láìtì kàyìn ka àwọn èèyàn ti bẹ́ nàìjíríà yìí. lójúlówó ọmọ orílẹ̀-èdè sọ èèyàn bẹ lórílẹ̀‐èdè yìí bàbí bẹ́ẹ̀ làwọn àlùmí àwọn àlùmí ẹwúrú China ẹwúrú India ọ́ àwọn ìyá àti bàbá nínú púpọ̀ ni o kò ṣe ní ọmọ náà ibi tó ṣe bọ́ pọ̀ sí láyé jù lọ ok ẹ wá wá dúró èèyàn tọ́lọ̀ ń dájú bẹ́ẹ̀ náà ṣe tẹ lómi tọ́lọ̀ ni àtẹ̀ntì ń sin lọ àtẹ̀ntì ń sẹ́lọ̀ gbogbo wa nǹkan ni ọlọ́run la jẹ́ ọlọ́run ló ní wa a lè bọ́ lábẹ́ ìjọba ọlọ́run a lè bọ́ lábẹ́ ìkápọ̀ ọlọ́run a lè bọ́ lábẹ́ àkóso ọlọ́run torí rẹ̀ wọ́n sọ yìí pé man tọ́lọ̀ ń lò ń bi tàgbélé ibà ọjáde ń jáde tó pọ̀ jù kò túmọ̀ sí pé àwọn tí ò ní làákà iná ìṣètò ọlọ́run ìwà pọ̀ ń lò ní gbogbo onílàákà yìí ètò onílàákà yìí kọ́ òun náà ló tìrẹ náà ló ti ń sọ ń bomi ke ẹ lillahi ma fi samawati wa ma fil ard ní irú bíi kí wọ́n máa dàrú máa wà fáyọ̀ bá lójú ẹ̀rí tẹ́lẹ̀ mi gbẹ́ ọ̀fẹ́ káyà tó ní man yóò ní ma ọ̀fẹ́ kẹ̀ tó ní ma yóò ní man àrọ́ ọmọ ajá yẹn jẹ bóyá orí sọ láti ní ti ń kalẹ̀ tààrọ́ ọmọ ajá yẹn jẹ pé kí ni ń rí bẹ́ẹ̀ kò dáàmà kò dáàmà mánú ọlọ́run sọ má lòun ó gbèsè wọn ní sábàá lè láàyè má ó lè ní sábàá lè láàyè má ń má ń báwò. eléyìí ó túmọ̀ sí pé ká máa farabalẹ̀ especially alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀ni tábà ti fáwọ̀ tá a gbé fún wáwọ̀ tó bá pàṣẹ ṣe ni lálẹ́ rọ́nà àbáyọ tá a bá máa ma ọ̀ràn ni. báwo wá ni má ó di man man ó di má wàhálà ni gbogbo ẹ̀ náà lọ́lọ́run ti béèrè nípa rẹ̀ níjọ́ gbẹ̀ndé àlùkìyà torí ẹ̀ ọgbà fura. وما يتبع الذين يدعون من àwọn ẹni tí ń kìí sàwọn orogún ni ń o torí ní kíni kò o kí ń tẹ̀lé orí ni orí ibú ni torí pọ́lọ́ wọn bá ga lórogún torí tó bá lórogún orogún náà yẹ kó náà dáhùn ẹ̀dá ńláńlá tá a máa rí ẹ̀yẹ kó orogún rẹ náà ní sẹ́mà tiẹ̀ bí o sì fẹ́ pe tiẹ̀ sẹ́mà kó pè ní ìjọba kù ẹ̀yẹ kó orogún rẹ̀ náà láwọn èèyàn àmọ́ wọn gbọ́dọ̀ wọn bí kò sódà tá a ti máa ma ìyàtọ̀ wọ́n sì máa tẹlẹ̀ mí tí èsì tọ́lọ́run ti wà wọ́n sì máa gbatẹ́gùn mí tí èsì tọ́lọ́run tọ́ dà wa àwọn náà sì lóhùn ooru tiwọn mí tí èsì tọ́lọ́run kò sì gbọ́dọ̀ jọra wọn kò tó bá jọra wọn ó ti tọ́lọ́run ọba wa wò nù o. àwọn èèyàn rẹ̀ sì gbọ́dọ̀ máa fẹsẹ̀ ẹni o ó lè jẹ́ pé orí làwọn máa fi rìn ẹsẹ̀ tiwọn ni wọ́n wà lókè. àwọn òsì ní máa jẹun sẹ́nu etí wọn máa kì í bọ̀ torí pé ọlọ́run ti wọn tó dá wọn ọ yẹ kó kí gbogbo iṣẹ́ tiẹ̀ náà ṣe kínni kó yàtọ̀ gédégédé kò sí ẹgbẹ́ jẹ́pẹ́ ẹran ní ẹ̀wà lókè ara tiwọn báyìí tí wọ́n lè jẹ́ pákó mo rò pé ó yé yín torí ìyàtọ̀ gbọ́dọ̀ wà gédégédé kò torí ọlọ́run ọba olórogún jàmà ibikíbi tó bá lọ láyé èèyàn náà lè yàn èèyàn lè yàn ọlọ́run kálukú lọ́dà tó wù ú ó kọ àwọn eléyìí lọ́dà dúdú ẹ tún ní pé láfíríkà wa yìí náà dúdú wò tún jọra wa tó bá kó dà ní ọlọ́run bá ń rà tí ń fi ń kùn agolo ti pọ̀ jù mo rò pé yé <laughs> ṣùgbọ́n ọlọ́run ní pé kí ayé sọ̀rọ̀ tí máa ṣá ọ̀rọ̀ kàbà àwòrán tó bá wọ lọ wà ẹ wọ ẹni tó fẹ́ yí ara rẹ̀ lẹ́dàkẹ́dà jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́lọ́run ti dá dúdú adúmáadá ní máa nǹkan ọ̀fẹ́ pupa ẹ̀yìn ò tí wàá dà mọ́ ńgbà tó dúdú ẹ̀ máa ń pè yẹ́lò yẹ́lò yẹ́lò àti black yẹ́lò ni so owó wa rọra fẹ́ẹ́rí lápò rẹ̀ báyìí láyé chẹ́ńjì ara yín á dúdú bọ̀ wọ́n á wò pé kí ló ṣẹlẹ̀ tí o sì pé mistake kan fẹ́ ṣẹlẹ̀ níbi mo ṣàtúnwò ojú ọ náà ni ok ṣé pípa àwọn yá lónìí àyá lónìí la hawla wala quwwata illa billah ẹ wá wo àwòrán tọ́lọ̀ fún àǹdè lẹ sáré wàláì sẹ́yìn bá wẹ̀ kò ní sá tó bá ti wẹ̀ yóò ti jọ bí ọjọ́ mi kọ́lọ̀ tọ́lọ̀ fún yàn ẹ yàtọ̀ sáwọn ọ̀dà tá à ń ó ní iye ọjọ́ tọ́dọ̀ ó tí ọmọ tí ó tó di nǹkan mi gbóòórùn bá ti ń pa ọlọ́run ọba lọ yí àwa láwòrán tó wù adúpẹ́ fọlọ́ tó tó bá wọn lọ síbòmí ẹ fi African continent sílẹ̀ kódà African continent ẹ wo North Africa àwọn ilẹ̀ lárúbáwá wọ̀nyí ẹ tó ń kó àwọn òdúdú bíi tiwa yìí àwọn tó rọra funfun díẹ̀ tó bá lọ Asia ẹ tó ń àwọn náà funfun díẹ̀ tó dé Europe ẹ tó ń kó àwọn funfun gbòò ojú bíi mùsù bọ́lọ̀ ti dá wọn àmọ́ ẹgbẹ́ kan máa kíyèsí ni èèyàn náà lèèyàn wàláì èèyàn lèèyàn táwọn náà bá rí wa wọ́n máa wò wá wọ́n tún máa wò wá pé wáàt wọ́n náà tún máa wò wọ́n náà wọ́n wáàt tòun bá ṣe wáàt wọ́n náà wáàt ó lè wò pé mo ti wá ṣe gbòfin ẹ̀ tí ẹ ṣe tún rí báyìí bọ̀tí imú náà ni èmú Allahu akbar ẹnì tó ń rí náà ní kálukú ní tí wà ibẹ̀ ni mo ti dá àmọ́ pé Allahu Akbar ọ̀dà bí àkùkọ yìí náà ni tẹ̀má ti fa áfíríkà lẹ̀ tẹ́ débò mi àkùkọ lè má jọra àwọn lójú ẹ̀ tí wọ́n sì sẹ̀ ṣàlàyé fún ọkọ̀ tó dà mọ́. What is this? This is a cock. Cock? Láfíríkà kò rí bẹ́ẹ̀ pé ìwọ náà Áfíríkà àtòun náà sọ wá bí sórí pé <laughs> so Allahu Akbar so gbogbo eléyìí lọ́lọ́wọ́n bá wa sí i ọlọ́run ọba wa tó ṣe léyìí ọba ọ̀kan ṣoṣo ni tó bá yẹ pé lórogún ni ẹ̀dá oríṣi mi lẹ́rìí ẹ̀dá oríṣi mi lẹ́rìí tí ò ní jọ tiwa yìí gédégédé ní gbogbo ọ̀nà kọ̀nà ṣùgbọ́n gbogbo ibi tí o bá wọ̀ ó rí i pé èèyàn náà lè yàn wọlé lọ tààrà ni. ìdàsọ́dọ̀mẹ́tì ùlà nígbà wọn fẹ́ sùúrù làmú mọ́ra tá a nígbà tí àdánwò kọ́kọ́ rí lu ni. tọ́ eléyìí jẹba ọ̀ torí ẹ̀ tánàbí bá bani lọ́kàn jẹ ìbànújẹ́ ní lódodo. àmọ́ káfíìrì kan òun lérí sí ọ léka lé tú tẹ̀tẹ̀ wọn àbí dáa torí ẹ̀ má bọkàn jẹ má bọkàn jẹ lórí tí wọn bá ń sọ kí lẹ́yìn fẹ́ kí wọ́n tún sọ ṣébí ẹ̀yin lẹ́yìn sàlàyé pé tí ọba ṣe mùsùlùmí ó sòrí ibú ṣé ẹ lè nà yàn tán ní kọ́ mọ́ sunkún kẹ́yìn náà mọ́ yàkà tò ó túmọ̀ sí pé ẹ̀yin gangan fúnra ara yín náà ní ìsìtẹ́ bá ti ní kọ́ mọ́ sunkún ìkànnì ẹkún wọn náà ní kọ́ fẹnu sí kí ni kó fi wá rọ̀ ọlọ́run ní torí torí tọ́lọ́ ní gbogbo àgbéga sí a sì sọ pé táwọn máa wá ni ká wá sí ọ̀dọ̀ ọlọ́run tọ́ ẹ sì sí hàn pọ́lọ́ ń sàlàyé ń bi pólùgbọ́ lòun torí pé gbogbo níta máa ń sọ lọ́lọ́run gbọ́ olùmọ̀ọ́ni òkàlùkò kéèsìsì rẹ̀ ọlọ́run tó wá fi yé wa pé gbogbo tí ń bẹnu sọ̀mà tó fi dórí gbogbo wa náà tá ń bẹnu kéèpẹ̀ gbogbo nǹkan pátá tọ́jú ní làákàyè ọlọ́run ló ní wa ọlọ́run ló ní wa àwọn ẹni tí wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ ní tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ìṣòro ogun fọlọ́run torí pọ́lọ́run ọ̀rẹ́ ọlọ́run ní tí wọ́n ń tẹ̀lé àbákábà àbárọ́ lásán ni ó ń sọkúsọ tiẹ̀ ni wọn ó ń sọkúsọ ni agbárí rọ́ lásán kò sí káfíìrì tó gbọ́rọ̀ rẹ̀ sórí àtẹ̀tọ́ ọ̀mà bẹ́ẹ̀ pé àbá lásán wọ́n ń tẹ̀lé ó ń sọkúsọ lásán ni wọn torí òní rọ́rọ̀ méjì ni wọ́n ti ọ̀jọ̀ra báwọn káfíìrì ṣe rí ni torí pé rọ́ọ̀ni àmọ́ mùsùlùmí méjì tọ́rọ̀ wọn kálukú sọ pé qul huwa Allahu ahad àmọ́ káàbìrì wọ́n lè sọ pé kíní kan bàbá làwọn sùn káwọn kan pọ́ mọ́ káwọn kan pé mẹ́ta lọ́kàn wọ́n kàn sọ́lọ́ di rọ́bọ̀tù bíi bèbí sẹ́wọ̀n pé bèbí igun mẹ́ta ń bèbí ní wọ́n sì fi kan bí orí wọ́n sì fi kan bí àyà wọ́n sì fi kan bí ẹsẹ̀ ọlọ́run dákun mọ́ sí àwa ọlọ́run mọ́ sí lọ́nà ọlọ́run ọba kó jẹ́ kí àgbọ́yé wa nínú islam kó máa di ọ̀tún kó máa di ọ̀tún kó máa di ọ̀tún lójoojúmọ́ kọ́lọ́run wa jẹ́ ká pọ̀ ní mímọ́ jọ́sìn fọlọ́run ọba kọ́lọ́run ọba kó wá sí àwọn ẹ̀sìn wa náà látẹ̀wọ́gbà rọmọbánu wa kọ́lọ́run ọba dákun sí látẹ̀wọ́gbà mọ́kọ́ ti sí wa lọ́wọ́ ìdúró ṣe sọ láti fọlọ́run lóru rọmọbán ọlọ́mọkọ́ ti sí wa lọ́wọ́ ọlọ́run ọba ṣe láti kọ́dìr ìmánan wàhtisábà ọlọ́run mọ̀sí wa lọ́kàn náà tí wọ́n pàdánù àti dúró ńlẹ̀ láti kádìr ọlọ́run oorun tí máa ba tẹni jẹ tí èjì kẹyìn ò jí ọlọ́run kò mọ̀ fi sàdánwò fún wa ọlọ́run ọba ràn wá lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka